lórí ẹ̀sùn ìkówójẹ Tinubu ti gbaṣẹ́ lọ́wọ́ mínísítà obìnrin yìí àfàìmọ̀ ni màmá àgbàlagbà Arẹwà tó jẹ́ ọ̀kan lára àwọn mínísítà nínú ìjọba ààrẹ Bọ́lá Tinubu yìí abilékọ Bẹ́tà Ẹ̀dù kò ti forí jálé agbọ́n báyìí o pẹ̀lú bí wọ́n ṣe fẹ̀sùn kan màmá náà pé ó ṣe owó ìlú tí iye rẹ̀ lé ní ìdajì bílíọ̀nù náírà báṣubàṣu tí èyí sì ti mú kí Tinubu pàṣẹ pé kó sì lọ́ọ́ rọ́ọ̀kún nílé náà àti pé kí àjọ tó ń gbógun ti ṣíṣowó ìlú báṣubàṣu àti ìwà jìbìtì nílẹ̀ wa Economic and Financial Crimes Commission EFCC tètè bẹ̀rẹ̀ ìwádìí ìjìnlẹ̀ lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kan mínísítà tuntun yìí nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ fún ààrẹ Tinubu lórí ètò ìròyìn ọ̀gbẹ́ni ajuri ngelale fi léde fáwọn oníròyìn lọ́jọ́ ajé monde ọjọ́ kẹjọ oṣù kínní ọdún 2024 yìí ló ti sọ ọ́ di mímọ̀ pé Tinubu ti gbaṣẹ́ lọ́wọ́ mínísítà obìnrin ọ̀hún ó ti ní kó sì fìdí mọ́lé rẹ̀ ná títí tí ìwádìí yóò fi parí lórí ẹ̀sùn ìwàkiwà tí wọ́n fi kàn án àtẹ̀jáde náà kà lápá kan pé ní ìbámu pẹ̀lú ìpinnu ààrẹ Tinubu láti rọ̀ mọ́ ìlànà jíjẹ́ olóòótọ́ ká má fi dúdú pe funfun àti kí ìjíhìn tó mọ́yán lórí wà lórí iṣẹ́ ìríjú ẹni pàápàá lórí bá a ṣe ń ná owó àwọn ọmọ orílẹ̀-èdè yìí ààrẹ bọ́lá tinubu ti jáwèé gbélé ẹ fún mínísítà lórí ọ̀rọ̀ ọmọnìyàn àti ètò lẹ́sẹ̀lùgbẹ́ nílẹ̀ wa dókítà bẹ́tà ẹ̀dù ìfìdímọ́lé rẹ̀ bẹ̀rẹ̀ lẹ́yẹ òsọ̀kà bákan náà ni ààrẹ tún pàṣẹ pé kí àjọ efcc bẹ̀rẹ̀ sí túṣu ẹ̀sùn ọ̀hún désàlẹ̀ ìkòkò kí wọ́n wá gbogbo fín ìdí kókò àti àwọn ọ̀rọ̀ tó bá tan mọ́ kí wọ́n sì jábọ̀ fóun ní yàjóyàjó ààrẹ ní òun kò ní ṣàìjẹ́ kí gbogbo ẹni tí ajé ọ̀rọ̀ náà bá símọ́ lórí fimú kàtà òfin ó ní wọn yóò rí pípọ́n ojú òun pẹ̀lú ẹ ó rántí pé awuyewuye tí kò mọ níwọ̀n ló dìde látìgbà tí olóbó ẹ̀sùn ìwà ṣíṣe owó ìlú mọ́kùmọ́kù tí wọ́n fi kọ abilékọ ẹ̀dù ti gorí ẹ̀rọ ayélujára ọ̀gọ̀rọ̀ èèyàn bẹnu àtẹ́ ìwà tóbìnrin yìí hù wọ́n sì pè fún ìwádìí àti sẹ̀ríà tó tọ́ lórí rẹ̀ ṣé ní nǹkan bí ọjọ́ mẹ́ta sẹ́yìn ni awo ọ̀rọ̀ kan lu síta lẹ́tà kan tí mínísítà yìí kọ sí ọ̀gá àgbà olùṣirò owó lórílẹ̀‐èdè yìí ọ̀mọ̀wé olúwatóyìn maideen níbi tó ti ń sọ fún un pé kó san owó tùlùtùlù kan tí iye rẹ̀ jẹ́ ẹgbẹ̀ta mílíọ̀nù náírà ó dín mẹ́ẹ̀ẹ́dógún five hundred and eighty-five million naira àmọ́ inú àsùnwọ̀n báǹkì àdáni olùṣirò owó ọ́fíìsì òun kan ìyẹn abilékọ Bridget Oníyẹ̀lú ni kò san owó náà sí. Si lẹ́tà yìí ló dá wàhálà ńlá sílẹ̀ tó mú káwọn èèyàn bẹ̀rẹ̀ sí í béèrè pé báwo ni irú owó ńlá bẹ́ẹ̀ tó sì jẹ́ owó ìjọba ṣe tún di sísan sínú àkáǹtì ara ẹni bí èyí àmọ́ mínísítà náà ti fèsì o ó ní owó tóun ní kí wọ́n san sákàǹtì òṣìṣẹ́ òun yìí kì í ṣe torí àti kó jẹ rárá ó láwọn fẹ́ san fáwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ ni pàápàá láwọn ìpínlẹ̀ mẹ́rin kan ìyẹn ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Èkó Akwa Ibom àti Cross River. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.